Hello. Hmm. I'm very sad. Rukaya Gawat is dead. They tagged me. I thought maybe those are one do man. Correct in peace. Let me tell you a story of Gawat. <laughs> mm. You see, nígbà tí bàbá ọmọ yẹn tó tí wọ́n ní wọ́n ń gbé lọ tí wọ́n rókú ẹ̀ tí wọ́n ráàyè that gawa that ó close mọ́ hey God àwọn boys yẹn ṣé mo pọ́ mo yẹn ṣé mo kó close mọ́ Wàsíù gan of recent wọ́n ṣì tag mi ibi tó ti wà nínú ilé Wàsíù Àyìndé ṣé mo ṣá ó close gbogbo wọn nígbà tí wọ́n ní bàbá ẹ̀ sọnù yẹn Bẹ́m̀sì Sáríà wọ́n máa máa promote ẹ̀ wọ́n máa máa gbé wọ́n wá blue ẹ̀ sí gbòòrò ṣe ti understand now ṣé ẹ mọ̀ pé mo sọ story kan fún yín wípé nígbà tí Bísọ́lá ẹ máa gbọ́ ọ nígbà tí Bísọ́lá ní bóyá kọ́kọ́ sick ó bíi ẹ mọ̀ táìmù tí ẹrí ẹ tàkó sọkọ kú yẹn ẹ yòó that time no kò tó cut the story short ṣé ẹ mọ̀ pé Bísọ́lá ni wọ́n gbé sí ìgboro lẹ́nu ọjọ́ tó mẹ́ta tó lòun ní tumor brain ṣé ẹ mọ̀ pé ṣé mo fi mọ̀ pé mo sọ fún yín pé Wàsíù Àyìndé <laughs> Wàsíù Àyìndé ṣé ọmọ yẹn ṣé ọmọ Gawat yẹn ṣé Rukaya tí ó sick ṣé Rukaya tí ó sick ṣé mi ò sọ fún yín ní ní this ọ̀jẹ̀ta kọ́ mo sọ fún yín mi ò sọ fún yín wọ́n ti já iṣan kan ṣé ti yẹ yín mẹ́ẹ̀ mo sọ fún yín ṣé mo sọ fún yín àbí mo sọ fún yín but ó mo sad gan mo sad let's listen to the voice let's listen to the mi ò ní rọ̀rọ̀ púpọ̀ sọ ọmọ yẹn ó sì lọlé ó sì lọlé wá sí of recent o ẹ wọ́n ti mú wọ́n ti wọ́n ti gba Bísọ́lá lẹ̀ wọ́n ti mú orí Rukayat ṣe mọ̀ pé the same statue yẹ understand ẹ lè sọ pé ọmọ pa o ẹ̀yin olórí burúkú mo ní wọ́n fẹ́ jáṣan ẹ̀yin máa sọ pé kiri kan wọ́n máa ní wọ́n borúkọ wọn jẹ́ ni èkó rẹ̀ ní dáa fún yín mo kọ ní tí mo kàn fẹ́ sọ ní mo kàn fẹ́ sọ ni ó dùn mí fún gẹ̀yìn tó bá jẹ́ tòótọ́ ni Rukayat ti kú rest in peace bọ gbogbo yín ẹ̀yin náà máa kú yọkan <sighs> mo fẹ́ play orin ẹ̀kọ́ ni. wọ́n gbé fídíò jáde níjọ́ yẹn ọjọ́ tí mo ní mo lọ station yẹn wọ́n gbé síbẹ̀ wọ́n ní ah, Bísọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo Bísọ́lá o Bísọ́lá o Bísọ́lá o kò sí nǹkan kan tó ṣe ẹrẹ́ta níjọ́ yẹn wọ́n ní ẹrẹ́ta àṣubú ní kiri kan nígbà tó kọ́ máa tó stage kan báyìí tí gbogbo nǹkan dá ìdáhùn lọ́dọ̀ Bísọ́lá ẹrẹ́ta kan kù ni. wọ́n ló ṣubú ní bathroom. ẹ jẹ́ mo fẹ́ play orin Rukayat tó ó close mọ́ gbogbo àwọn bọ́ọ̀sì hàn ó close mọ́ wà tí ó bàjẹ́ wọ́n ti fi ẹ̀mí ẹ̀rà àti Bísọ́lá padà ẹni ta ló sọ bẹ́ẹ̀ ní Bọ́lá ló sọ ó ti pẹ́ you you guys don't be careful about them The Bisola especially Bisola tó yẹ pé ìyẹ àkàìmọye ẹ fun àti nǹkan tó ń ṣe nígbà yẹn bàbá ẹ kú ìyá ẹ kú àbúrò ẹ kú gbogbo àwọn èèyàn tó súnmọ́ sọ̀rọ̀ you cause sad seriously since mo ti gbọ́ báyìí mo ṣe kúrò lórí lórí ṣáàtì lẹ́ẹ̀kan just crying i'm not happy the day is dark you see i don't know maybe he have accident i don't know maybe he sick but. Yes, wọ́n ní may your soul rest in may your soul rest in peace. Yeah. I don't know, maybe sick or you have accident. But I'm telling you, the, I think the father get lost, get get missing. Two 2013 ọkọ ni àbí gbà wo ni. is it 13? ìgbà tó wá tí wọ́n wá fẹ́ fi iṣẹ́ mọ̀ tí yóò ṣe sọnù yẹn wọ́n wá fẹ́ fi nǹkan kan tú ọmọ yẹn lójú tí bàbá yẹn ṣe sọnù tí wọ́n ṣe gbé bàbá ẹ lọ wọ́n wá fẹ́ fi nǹkan kan tú ọmọ yẹn lójú first case ẹ̀ tó ṣe gbà yẹn wọ́n fẹ́ lọ́ọ̀ṣẹ̀ gbogbo àwọn MC yẹn gbogbo sáríà ìgbà yẹn ṣé dàbí pé mo ti ń gbé lé Koko Zaria yes tó lóun fẹ́ invite mi sí. Si, Gawat kìíní yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí í pọ́n lé of recent ọmọ yẹn ilé Wàsíù Àyìndé ó máa ń pàrédè ẹ̀ ni torí ẹ̀ tẹ́ bá ń lọ ilé Wàsíù Àyìndé wọ́n kàn máa fògùn sóúnjẹ fún yín àwọn poison míì ń gbà kò kí ń taste different from what you are eating you understand uh-huh. so Bísọ́lá Badmus ni wọ́n pariwo láti bíi two weeks nsìn tọ́ bá ti fẹ́ plan kínní yẹn ṣe máa gbọ́ ọ wọ́n ṣe máa ń plan kínní yẹn ṣe máa gbé Bísọ́lá Badmus wọ́n gbé jáde ó ní ṣe mọ̀ pé brain of tumor tán ló níyẹn up to date sínsìn wọn sọ fún wa kò ní mú rìsíìtì yẹn jáde kò sọ doctor kò sọ gbogbo rìsọ́ọ̀tì yẹn lélẹ́yìí they play some game they play some game on this thing people killing àwọn tó ń pa àwọn èèyàn yìí tó ń pa àwọn èèyàn yìí kí ni wọ́n wọ́n máa pariwo kan pa àwọn kan ń fi ìbọn bọ́ǹbù pààyàn níbì kan kí ni wọ́n ó ti yé bẹ́ẹ̀ yẹn mi ì lè sọ o tó bá jẹ́ pé ó ti síìkì kan jẹ́ ká mọ nǹkan tó pa á ṣe mọ̀ pé mo sọ fún yín ní ìjẹta ọjọ́ sunday nìyí ló pè jẹta mo ní ìṣàn méjì wọ́n fẹ́ jà wọ́n fẹ́ jà sọ̀rọ̀ ṣé wọ́n ti já kan bí wọ́n ṣe ṣe nígbà yẹn nìyẹn wọ́n máa sọ pé Bísọ́lá ń ṣe you got to be careful about ó mọ̀ kan nǹkan tó máa ń fẹ́ ṣe lélẹ̀ kí n sọ fún yín wọ́n tó máa ń fẹ́ ṣe nǹkan kan dé pé tí wọ́n bá sọ pé nǹkan kan ṣe Bísọ́lá tó o bá dárúkọ ẹ̀ àbí tó bá wọn celebrate èkìní yẹn if you don't be careful that thing will turn to you Bísọ́lá yẹn wọ́n ti ń fi òun náà because she also belongs kì í ṣe rọ o ṣé ẹgbọ́n tí Rukayat of recent mo rí tó ń pè wọ́n ó ṣe prank kan lórí mídíà tó kàn táàgì ó wà lórí mídíà mọ́ kàn lọ but wọn ò sọ fún wa kó sì kan ṣó ti yé bàbá ẹ̀ kẹ̀dẹ̀ rèé ó sọnù bàbá ẹ̀ kàn déédéé lọ bàbá ẹ̀ the father is a presenter he's like a journalist he get missing nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí get missing gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ràn àrà dẹ̀ mo ti sọ́rí mo ti sọ̀rọ̀ kíní rí mo rí mo kàn notice nígbà tó tí bàbá ẹ̀ sọnù yẹn gbogbo àwọn ọmọ union tó wà ń gbòòrò ń gbà yẹn especially Koko Zaria àwọn èèyàn ìṣèbí ṣẹ́rí ilé kò mọ̀ ilé Koko Zaria ibẹ̀ mo ní mo rẹ́ǹtì lé sí Bísọ́lá dẹ̀ ló bá mi rẹ́ǹtì lé síbẹ̀ ṣe mọ́ pé àwọn kan náà dé sọ lórí mídíà rí pé wọ́n dáṣì mi ni ẹ ti yé so ní gbogbo ìgbà yẹn náà wọ́n fẹ́ invite me money ah me I don't go because my spirit was and I wasn't mo reject ẹ̀ ni pé I'm not going I'm, not going but mo ṣe lọ tán mo wá wí pé ọmọ tí bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ sọnù bàbá ọmọ yẹn sọnù ní wákàtí yẹn they are still looking for the father lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kó jáde kó ṣe késẹ̀ náà bẹ̀rẹ̀ sí rán aráàlú ọmọ yẹn so that ò ní sọ̀rọ̀ mọ́ ọ̀fíìsẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ mi ò sọ pé wàsíù ló pa o mi ò dẹ̀ sọ pé bọ̀tì àwọn gúrùpù tó ń pààyàn yẹn gúrùpù wàsíù ni <laughs> eh, bísọ́lá ni wọ́n sọ ń sìn pé ó sì kì gàwátì ni ó lóun ní tumor of the brain wọn ò fún wa ní mo ṣe mọ̀ pé mo ní bóyá ó ń frame ẹ̀ ni àwọn gangan tó bá ní kinní yẹn gangan ṣé ó ti yé mi sọ pé ó frame ẹ̀ náà bọ̀ tó bá yá sọ ọmọ akọ̀rẹ́ pé ó ṣe Gawati ń sin olódédé kú yẹn wọ́n ti fi Gawati ọmọ Gawati sọnù ọmọ ẹ̀ tó tún kọrin sìn ó tún dédé fòṣọlẹ̀ òkú Bísọ́lá náà ló ń ṣe mo sọ fún ẹ pé wọ́n ń ṣe ritual àti Bísọ́lá gan you don't bet be careful about it ṣàmì pé ó bímọ fún Wàsíù <laughs> ó lè jẹ́ nǹkan tí bó ṣe gbé sókèrè yẹn ó lè jẹ́ tú tí wọ́n ní káwọn máa pa ní òkèrè nìyẹn ṣó ti yé mẹ́yẹn kó máa pa ní òkèrè wọ́n máa tó wá ti sọ pé kọ̀ọ̀kan ṣe ẹlòmíì nìkan máa ṣe wọ́n á náà ṣe ẹ mọ̀ pé mo sọ Ni ọjọ́ yẹn lọ wo any many people àwọn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí wọ́n máa mọ̀ wọ́n gbé báyìí sínú news ni wọ́n wá tag mi ní iye yẹn lọ́hùn wípé ẹ̀rí ẹ̀ta kò sọ́kọ́ o ó ní accident àbóyọ̀ ṣubú kò dẹ̀ tí ì sí kankan tó ṣe ẹ̀rí ẹ̀ta wọ́n in fact ọkọ̀ wọn jáde ó wá debunk ọkọ̀ wọn ń gbà yẹn àti ẹni wọ́n ṣe àwọn gangan bóyá àwọn fúnra wọn bóyá ẹ̀rí ẹ̀ta fúnra wọn debunk Bisola wọn ní èè Bísọ́lá da kíríkan kíríkan bàtà kọ̀ wó ọ̀tọ̀ nìkan tó wà mẹ́ ẹni tó gbé papọ̀ pẹ̀lú Bísọ́lá ń gbà yẹn àwọn méjèèjì ló ti kú tó ń gbé papọ̀ pẹ̀lú Bísọ́lá àwọn méjèèjì kan wá láti Abẹ́òkúta kan wá láti Èkó méjèèjì ló kú ní the same time méjèèjì nísìnyí báyìí Bísọ́lá wọ́n gbé sórí mídíà ee ṣé ọkọ ẹ̀ ò lówó ẹni tó pe bàbá ọmọ ẹ̀ àbí báwo ni bó dẹ̀ jẹ́ alágbèsù ẹ̀ ní mi ò tiẹ̀ mọ nǹkan tó jẹ́ wọ́n dáwó fún lórí kínní èyí ni kínní dédé kú gbogbo ọmọ gàwáàtì tó sọnù yóò tún dédé fòjọ́ lè kú gbogbo wọn dẹ̀ yùsùn mọ́ ẹ lọ wo ẹ lọ wo fídíò bí tó ti wà ń lé gàwáàtì tí ọmọ gàwáàtì ti wà ń lé wàsíù tó ń kọrin tó ń ba ṣeré tán jọ ń ṣeré ńbẹ gbogbo àyẹnà wọn máa rọ ní gbogbo oríṣiríṣi èyí tó bá wàsíù jà níbi ibẹ̀ yẹn ó kú ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sì wọ́n tàgì sórí mídíà àbí tí wàsíù tún ti gbé orí olóògbé kan sẹ́yìn tó lòun fi ń ṣe kinní kan lẹ́yìn òun olórí bukú èèyàn ó ti gbé síbẹ̀ ṣẹ́ ti rí wọn ò sọ fún wa ògà wá ṣe mọ pé mo sọ fún pé ẹni tó bá sìkì gan original bá tẹ̀ gbé ọmọ yẹn gan sìkì ṣe ẹgbọ́n ta wọ́n máa bò ní because wọ́n fẹ́ fi ṣètùtù ayé wọ́n ń pa àwọn èèyàn àwọn people yìí terrorist ni wọ́n but they are killing nobody will ask them for it <laughs> a máa gbọ́ pé ọmọ ìjọba ni wọ́n ọmọ ìjọba òṣìwò wèrè ló ń jọmọ ìjọba òsínwó èèyàn ọlọ́pọlọ ẹni tó ti dá ẹni tó ti kú ọ̀pọ̀ ọmọ ìjọba ọmọ ìjọba wèrè ló máa ń gbè bẹ́ẹ̀ àwọn tó kó sọ́gbà wèrè tí wèrè ìjọba máa máa lọ dá oúnjẹ fún ta ló pa gàwá ta ló pọmọ gàwá tí o gàwá ti sọnù ọmọ ẹ̀ tún ti kú o ọmọ ẹ̀ tó sì wà nínú kínní ọmọ ẹ̀ tún ti kú o ta ló pa gàwá tí tó tún pọmọ ẹ̀ sí o ta ló pa gàwá tí o gbogbo ẹni lérí ikú mọ́ mi níkọ̀rọ̀ ní gbagba tó lérí ikú mọ́ mọ́ mi ọlọ́run bá mi fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò gbogbo ẹni lérí ikú mọ́ mi gbogbo ẹni lérí ikú mọ́ mọ́ mi tó lérí ikú mọ́ kọ́ mi ọlọ́run fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀dá ní kúlápó gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀dá ní kúlápó lórí ọ̀rọ̀ tèmi àtọmọ mi ọlájọ́ fi dára ẹ̀ parẹ́ idà sọ́ọ̀lù ló pa sọ́ọ̀lù gbogbo àwọn elétùtù ayé gbogbo àwọn afènìyàn ṣe ètùtù tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè wa ọlọ́run pa wọ́n fi wọ́n ṣètùtù olúwa fi ẹ̀jẹ̀ wọn múlẹ̀ ah, ẹ ẹ tí mọ nǹkan kan ẹ mọ anything ṣe mọ̀ pé àwọn abá ilẹ̀ kò lè kórìíra ṣe ti rí ìjẹta kọ́ mo sọ fún yín three days ago ìtọ́lọ̀ ń fi wọ̀n mí ni tó bá ti bẹ̀rẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé mo try bóyá wọ́n dẹ̀ lè reduce ẹ̀ kán sọ di kán minimize ẹ̀ sórí ẹyọ kan yẹn wọ́n lè minimize ẹ̀ sórí ẹyọ kan yẹn ṣá but tí ariwo méjì bá ti fẹ́ pa báyẹn táwọn méjì tó ń fẹ́ ṣeré àwọn èèyàn méjì mọ́ra bẹ́ẹ̀ yẹn one one ètùtù yẹ one ètùtù yẹ you know why I said it I talk about it wọn wá ṣe ní ọjọ́ yẹn mọ́ they postpone it ọjọ́ Sunday náà fẹ́ ṣe revival yẹn revival òkùnkùn wọn èṣù oníráyè ṣe revival nínú ilé tèmi àtọmọ mi gbogbo èèyàn ìka gbogbo pańpẹ́ tí ọ̀tá dẹ gbogbo ẹ̀dá tó dẹ pańpẹ́ náà kó mú wọn do you know why they kill the girl tó bá jẹ́ pé kàn jẹ́ ká mọ nǹkan tó tó pa ó ti yé kàn jẹ́ ká mọ nǹkan tó pa bó ṣe ń súnmọ́ ó lọ ẹ lọ wò ó dáadáa wọ́n máa gbé kúrò sí tábà tí mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ báyìí sí torí mi ò ṣe muslim nígbà tí bá ti kọ́ọ̀tì ẹ̀mí tóun àti wàsíù ti jókòó sínú ilé bẹ́ẹ̀ ni tóun àti wàsíù ti wà nínú kitchen nínú kitchen wàsíù àyìndé ni wọ́n wà ọmọ gawat ọmọ gawat ló kú yẹn rukayat òun àti k1 wọ́n wà nínú kitchen gbogbo wọ́n wà bẹ́ẹ̀ tó ń kọrin tí wọ́n ṣe wọ́n wà ní kitchen k1 of recent. kẹsẹ̀ tó kọ́kọ́ ṣe jáde ẹ lọ bèrè bóyá kìí ṣe àwọn ọmọ gáràjì yẹn nígbà tí lẹ́yìn tí bàbá ẹ̀ kú kìí ṣe pé bàbá ẹ̀ tiẹ̀ kú àmọ́ bóyá ó kú àbọ̀rùn tí wọ́n ní wọ́n gbé bàbá ẹ̀ lọ tí ò rí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé já wọ́n bẹ̀rẹ̀ sí rán ara dánmọ́ yẹn ṣáájú pétérù fún ájò pétérù yìí ni ẹ ti mọ̀ rú ájò tí pétérù máa ń ṣe àjò pétérù àjò téèyàn máa máa ṣe tó máa máa súnmọ́ tó máa kó idà sápò àjò hmm, pétérù nìyẹn ṣe mọ̀ pé pétérù ó lóun ṣe àjò jésù ó bá mú idà àjò jésù ló lóun ṣe ó bá mú idà ó fi gé etí ẹnìkan. Hmm. anyway so sad in fact kò sẹ́ni tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo sunkún mẹ́yìn rí i be sad since. sórí ẹ ò dàrú ìwọ wèrè yìí mo fẹ́ jẹ́ kí n ka nǹkan tẹ́lẹ̀ ìkọ síbí ó ní all this i will just read whatever i see ó ní all those your blog blogger people fear the day of all these you blogger people òyìnbó yẹn correct ṣùgbọ́n next time ọdún yẹn máa ń ṣe mistake fear the day of the judgment fear your God ó fi small letter kọ́ lọ́hùn olóburúkú ni ẹ́ òun kankan fear your spirit fear the day that you will have conversion mean, conversation with your creator fear the day that you will block look at your front back and the right You won't ńkọ́ it is only you that you ìwọ ńkọ́ ṣé ìwọ máa mú mi ìwọ àti ìyá ẹ ló máa jọ dúró àbí ẹ ló máa ṣe àbúrò kejì tiẹ̀ prophet muhammed something like I think so probably maybe mi ò mọ nǹkan tó sọ sán I suggest likely all this what fear your Allah okay òun òun preach ni fear your Allah who create you and bring you out from one's so, which mean our Adam and Eve okay you are a preacher àbí pẹ̀lẹ́ ọ̀rọ̀ Rukayat là ń sọ okay when you bloggers you be i'm just telling you ọdẹ ó pé ènìyàn ò lè yé ọ̀rọ̀ mi ò lè yé pé ènìyàn ọ̀rọ̀ mi kò lè yé àwọn òsínwìn àtàwọn tó kọ lọ́wọ́ bá ti dàrú. gbà tán tag mo rò bóyá àwọn olórí burúkú yẹn tán máa ń tag èèyàn káàkiri tán máa kọrẹ́ sí fi sára àwọn ọmọ lọ́mọ. that was what i thought ní àárọ̀ kùtùkù ọjọ́ tuesday anyway àwọn ò ní kú lọ́mọdé ọwọ́ ìta ọ̀dẹ̀ ní tẹ̀wá but all these people tó bá lọ sí ọ̀dọ̀ ẹ lọ wò ó ẹni bá bá ti rí tẹ bá wà lábẹ́ ṣáàtì mi tí ẹ bá rí ibi gàwá àti ibi tí gàwá ọmọ Gawat ti lọ sílé Wasiu of recent wọ́n lè wí pé tó bá fẹ́ gbé evidence àbí tó bá mọ gbogbo story nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ ẹ̀ mọ̀ pé òun nù àtàwọn òkọ̀ọ̀kan wọ́n lè tó torí ẹ̀ kọ́kọ́ sọ pé kọ́kọ́ pàdánù ní tí mo ń sọ ní pé of recent ó sì lọ sílé Wasiu Ayinde kì í ṣe rọ́ tó wà nílé wọn wọ́n ń ṣò mi mi ò tiẹ̀ mọ́ rísì mo wá ń wí pé kí ni reason tí ọ̀gbẹ́ni fi ń tag mi ní ọ̀rọ̀ Gawat àmì ọ̀rọ̀ ọmọ Gawat ṣẹ̀mọ̀ pọ́n dẹ̀ máa ń gbé story kan káàkiri mẹ́yìn but mo ń sọ fún yín pé Gawat yìí ìgbà tó wá yá ọmọ Gawat yẹn wọ́n wá fẹ́ máa ṣe yàmáyàmá kó máa bá sùn kiri ṣó ti yé yín mẹ́rin bó ṣe jẹ́ àlájà tó láàrin àwọn boys yẹn ah, ẹni tó invite mi níjọ́ yẹn lọ́hùn nígbà tí mo gbélé wọn ní olórí burúkú tó ń pè ní Koko Zaria this this lady dada is very close to them and the, the father of this baby girl get missed 2013 something like that and after the missing of the father I think so yeah this 2013 or 2014 the father around that time the baba ló sọnù no 2014 mi kọ̀ọ̀kan mi ìṣàmọ̀ yes lẹ́yìn that time yẹn ló sọnù This up to date, they have not find out maybe he's dead or alive. And the baby girl saying like always talk about this father that is missing. And he's a presenter. The, he's, a, he's a radio presenter. He's a radio presenter. Yeah, Gawat is a radio presenter. Mm they get miss. kí ló dé tí gbogbo àwọn èèyàn tó bá ti use mọ́ gbogbo yín anybody that get close and get used to and just come across you or used with you i mean used to you or come across àwọn ilé they will get miss. they will get they will die they will be shot you know ṣe mo ẹ ti understand ẹ mọ̀ pé mo sọ́nà wípé okay wọ́n ní two thousand and twelve ni. Mm-hmm. Okay, somebody says 2012. So somebody here, eh, when it's 2010, Michelle, my hair. ìgbà tó jáde yẹn ta ni wọ́n fi replace ẹ̀ nínú Islam kìíní yẹn ta ni wọ́n fi replace ẹ̀ ṣe mẹ́pẹ́ nìkan ni wọ́n fi replace ẹ̀ ó dà pé lẹ́yìn náà ni kinní jáde àlùfùlání àlùfùlání frosta hmm. ó ga ọ. kó ń jẹ́ ká mọ nǹkan tó pa ọ ọjọ́ òní tí èèyàn máa tún rè kó máa tún wà happy díẹ̀ báyìí sadness ni. I wish I'm not born in Nigeria safe. àwọn èèyàn ń kú nílùú òyìnbó náà síbọdé àgbàlagbà is um, family Michael kan Michael Michael Jackson bíi senior brother kan àbí yeah lára family kan pass away last week is is an old person old àwọn eléyìí thirty ṣé ti yé èyí tí wọ́n yìí sìn ní wọ́n sìn kan lọ́jọ́ sátidé o wọ́n sìn kan lọ́jọ́ sátidé yẹn bí èjì yẹn náà ni. wọ́n sìn kan lọ́jọ́ sátidé o. Bísọ́lá ni wọ́n fi pariwo sórí social media pa pa Rúkàyà tí ni wọ́n àná sí pókú. Si never dey worry kayat náà the same statue and the same group of kìnìún kan yes ẹnìkan ní Tito Jackson ó dàgbà náà that one is is not a young boy is not a young man at least this one we're talking about Rukayat ṣó ti pé Ruka ò ti lè pé ṣó ti lè máa ni ní èrò bẹ́ẹ̀ the same set ìkan kú níbi early this month àbí mọ́ǹtì yìí kọ́ ni àdùkẹ́ gòdì ìkan ìkan kú ní after a week or two weeks later ìkan náà tún kú ní wọ́n sì yẹn níjẹta ìmíì tún kú ó ga ọ ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kíkú wọlé mi mọ́ ọ má jẹ́ wọlé ọmọ mi o má wọnú ilé má jò gbọ́mọ mi má kúkú pọ̀ ọmọ mi má pa mi má pa wọn ọkọ mi o má pa àwọn ọmọ wa o má pa àwọn olólùfẹ́ mi ní ọmọdé o because what God promise us is long life and prosperity but Nigeria apààyàn wọ́n ti di ikú tó ń pa èèyàn Nigeria ikú tó ń pa èèyàn. Huh. <sighs> Ah. mi ì tí sùn látànà mo kàn sùn bí two hours mo dẹ̀ ní láti sùn at least five to six hours mo wò pé kí n tó jí nsìn pé láti ẹ̀kọ́ tó ti jẹ́ kí n tẹ̀ sùn three hours bóyá tí n bá ṣe tán mo wá self-sexta kí two hours missing because someone needs to rest and relax and sleep. la bá ti dúró jẹ́jẹ́ wa wọ́n ti tún tàgé wọn tún ti mú kọ́ balẹ̀ báyìí. exactly èyí ẹ̀ náà kẹ̀dẹ̀ rí ni Mohbad ló ọ̀gá o. Hmm. wọ́n ra Bísọ́lá padà kalẹ̀ wọ́n torí ọmọ tí ò ní bàbá sí wọn ò ní forí ọmọ mi ṣètùtù ayé gbogbo àwọn tó ń ṣètùtù ayé èyí tó bá wà lórí ọ̀rọ̀ mi ọlọ́run bá mi gbẹ̀mí ẹ bá mi fi ẹ̀jẹ̀ wọn lẹ̀ májò ní ipa májò ní agbára lórí èmi àtọmọ mi àtọkọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó ń fi àwọn ènìyàn ṣètùtù ayé torí bẹ́ẹ̀ mo ń sọ fún ẹ ìgbà tí ọmọ yẹn ó wá di two thousand and thirteen ó wá ṣe fíìmù jáde ó ṣe orin yẹn jáde ó ní wọ́n fi orin ó ní wọ́n fi òkìkí yẹn wọ́n wá jẹ́ kó lókìkí ó ní wọ́n fi òkìkí yẹn rẹ̀ ń lẹ́kún òkìkí tán ti mọ̀ pé wọ́n ní jó <laughs> ah! ayé le o. well be careful about the, all these people but ọkọ mi kàn sọ fún mi pé Wasiu is a very bad person ṣá chronic <laughs> anyway tó bá kọ wájú sí ẹkọ tá tó bá kẹ̀yìn sí ẹkọ tá tó bá ti wá kú ìwọ nìkan kò tí rẹ gbà. mo máa sunkún láàárọ̀ yìí o á ah. ọ̀rọ̀ ọmọ yẹn má dùn mí o á ah. Rukayat anyway. ìjọba nàìjíríà ẹ bá wa wá nǹkan ṣe sí àwọn elétùtù yìí o ẹ bá wa nǹkan ṣe sí o ìjọba nàìjíríà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o àwọn elétùtù yìí o ẹ bá wa nǹkan ṣe sí o ẹ torí Ọlọ́run sá abẹ̀yìn ni ìjọba nàìjíríà ẹ jọ̀ọ́ máa ẹ sá o ẹ bá wa nǹkan ṣe sí o you guys open your eyes there is something going on in our land ètùtù ni o. They use people for sacrifice. They always some some of them they always look for big people for sacrifice. Some of them they use look for celebrities. Some of them look for people with a lot of um, glory. So open your eyes. I don't know, maybe these people doing it, maybe they have mental problem. Because according to research, when I research myself, I research The wickedness, chronic wickedness is from mental illness. So, if people have wickedness and the mental, plus, mental problem like that, let us be aware of them. Let us be careful. I still no believe itself. Eh? they should just let us know what happened because ìwọ ni wọ́n according to the islamic kìnìkan kìnìkan now and they should test him very test her very well and make sure she died o because they also because ṣe a pé má gbàgbé ńgbà yẹn mi ti ẹ̀ mọ̀ bóyá èkó ló ń gbé bóyá àbàdàn mi mọ̀ mo ṣàmọ̀ wípé wọ́n ní wọ́n kó abẹ́rẹ́ wọ́n kó fáwọn èèyàn ní ìbàdàn ọlọ́run gbọ́ mo rí tó kó fún ẹnìkan tó kó dání abẹ́rẹ́ yẹn dẹ̀ ṣe pọ̀ abẹ́rẹ́ ikú ṣòtìyé mo ti sọ níjọ́sí ìgbà tí gẹ́ẹ̀yẹn kú ni mo sọ ọlọ́run fi wọ̀n mí ni o few days to the time ọlọ́run fi wọ̀n mí nígbà tó wá kú tán dẹ̀ ní ó ní í ṣe pẹ̀lú ìbàdàn pé ọsibítù yẹn ìbàdàn ló ní sí ló kú sí wọn ni ah ṣe mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan tó lọ ọlọ́run máa ń fi ìran a lot of things for me o àti ire o àti gbogbo nǹkan o but ibi pọ̀ gan ní orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn ń ṣe ibi gan. orílẹ̀-èdè nàìjíríà yẹn ni àwọn gbọ́mọgbọ́mọ àwọn gbọ́mọgbọ́mọ sì wọ́n pọ̀ nílẹ̀ yorùbá gan but gbọ́mọgbọ́mọ yẹn wọ́n ní they will never expose themselves nílẹ̀ ti yorùbá yẹn yorùbá will expose others they will never expose themselves anyway oníkálukú máa jèrè iṣẹ́ o kò sí nǹkan tẹ́ ẹ lè mọ̀ ṣe ẹni tó pààyàn náà máa kú o ìwọ tó gbá abẹ́rẹ́ ikú dání <laughs> ìwọ náà máa kú o ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ pọ̀ dẹ̀ orí lóní ọlọ́run á wa wò yín sàn o tó bá wọ ọlọ́run kò sì yín bẹ́yẹn pọ̀tẹ́ hmm. ẹkún tẹ jẹ́ kí èmi tún sun láàárọ̀ báyìí gbogbo àwọn tẹ́ ń palẹ́kún yẹn ẹ má jẹ́ kí n tàn yín this water is dropping now ṣé mo pé ẹ̀rí omi ẹ̀ ó ti gbẹ́ǹsì mo ti faṣọ nù but spiritually the water drop on the ground we used our clothes our handkerchief our towel to wipe away the tears times but most of the spiritually the the tears the water is dropping on the floor on the ground when it flow when it's too much like that a lot of things happen please what happened to her She was sick ni Abi kí she? Or or l'accident let me read this ó i saw it when they are praying for her at Surulere okay they bury her already Wale are you telling me they bury her already she's buried already because you said they praying for her in Surulere mosque. So they bury her already or what? Or they are praying for her when she's still alive. Let me let us know. I'm not happy with this news. This news, eh? Ọlọ́run. Oh God, ọ, Ọlọ́run. ẹ̀yin pípù yìí táwọn èèyàn súnmọ́ yín tí wọ́n ń kú wọ́n bá gbọ́ pé ẹ ṣàjẹ́ ṣe apààyàn má gbójú pamọ́ ẹ jẹ́ ká kí àwọn tí ó ń pa èèyàn ní ilẹ̀ Yorùbá o àwọn apààyàn má fojú pamọ́ hmm. apanimayọ̀dà. Hmm. Hmm. Let me see má ṣe ara mi sílẹ̀ o. Mm. Anyway, it is well. Mm. Jẹ́ ká tún wò ó. Mm. Gbogbo ẹ̀yin tí ẹ ní comment on the platform tẹ́ máa ma lọ inbox mi yẹn. Don't please ma, I need your financial help. Ṣé ẹ̀yà wèrè? Don't don't don't tell me rubbish o. Mm. All of you, you stop your fuckery, please. I'm not happy this morning o. Oh. Ẹ má jẹ́ kí n fi bọ́ra mọ́ oh. I'm just telling you, I'm not happy o. Oh. Don't just ask me bullshit things. How many of you want to ask me for money? Because I'm máa rí pé Facebook to some pay out and wọn ò san fún fèmí ẹ lọ́bìnrin lọ́wọ́ maxuba kò sanwó fèmí o maxuba ò fèmí lówó o ṣe ti gbọ́ mi ì dẹ̀yẹ́ ìdówó lórí ẹ̀ ṣe ti gbọ́ ẹ torí ọlọ́run àwọn nàìjíríà ni oúnjẹ ló ń sìn another one i need your help god bless you ma go and pray for yourself i'm praying for myself eléyìí náà tún kọ mẹ ah tí lè kọ tiẹ̀ kọ good morning ma yes i scared to ask you for the favour uh When you are scared, why do you continue? Ma, because of what you used to say. Orí ẹ̀ ti burú. Ma, due to what our people due to what people have done to you. Please, ma, don't use that to close eyes. Don't preach for me, or Abel Shirini. Me, I'm walking, I'm walking, ma, I'm but kini kan koto. Wo ko how many of you are bíbí ah, àwọn don't ask me for anything kó sì lọ wọ́n believe pé bóyá mo ní monetization lórí bí they didn't pay us i mean wọ́n sanwó fèmí omi ìlẹsọ wọ́n sanwó fún fẹlẹmi pàṣípà gan fẹ́ máa gbowó lọ́wọ́ mi this time around ni wọ́n ti ní kò náà máa kó máa jà mí lólè hmm. <laughs> oríṣiríṣi hmm. ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn. I don't like this. Àti bàbá mi. Mm-hmm. Ọlọ́run á tu àwọn ọlọ́run á bá mi dá àwọn ọmọ ẹ̀ sí. ẹnìkan ní I can I get opportunity to, to Canada go to the website of Canada migration. and one kini wà á rí opportunity there. go to their website if you go to Canada website they will direct you they will give you everything you need is on that website ó ti yé so ìyẹn bó ṣe jẹ́ ẹjọ́ tí ó yọ omi ṣe jàre i'm having headache now ọ̀rọ̀ Rúkàyà ó ń fún mi headache. Rukayat, rest in peace. I don't cry because of all those people died. I cry for Rukaya because of reasons. The Baba, the father of Rukaya, gets missed and is the firstborn of the family. He cried, he said he cannot forget this. Because if his father died, he will know that he has died, but he have, they didn't see the body, they didn't see the bone. So if you are not, uh, please be careful about our Yoruba. Oh yorùbá now you are laughing ta ló tún ta ló tún rẹ́rìn wọ́n nírú èèyàn kú ìbà ìwọ tún rẹ́rìn hmm. may God forgive you bóyá o fẹ́ sunkún ṣá o bá fi sẹ́rìn that's what happened to you you know be careful about our yorùbá o hmm. kò kàn wọ́n sìn wọ́n ti lọ ẹ jẹ́ kí n máa lọ please now can you link me up if you want me to you see if you want me to link you up for anything you pay you pay for my hours if you want me to link you up you pay for the hour no no no no free okay because ó I pay, ibi tẹ bá ti ń rí nǹkan ẹni tó bá ṣe dáadáa fún yẹn máa ń ṣèkà fún ó ti yé báyìí ẹni tó bá ti but I want to be paid for whatever services All right. if you want me to link you up Pay your money. I'll link you up. I'll teach you how to do it online. Only may Almighty Allah grant her al for dear. Amen. Only I wish sure. Mm-hmm. You can inbox me. To buy that ready láti sanwó kì í ṣe pé ó máa gba àkáǹtì nọ́mbà mi tó bá gba àkáǹtì nọ́mbà mi tó tó fi mrs kọ́mi lásán èpè tó máa ń jáde láti bẹ̀ <laughs> mhm. torí mhm. everybody fẹ́ sá kúrò nàìjíríà <laughs> nàìjíríà tó wù èmi wá lẹ́yìn fẹ́ sáyẹn èmi ò lílọ ilé àwọn tó ń pààyàn èmi gàdé two four seven ẹnu mi ò bo ẹ rẹ pé bíbá yìí náà wọn ò sí ń bì ni wọ́n ní agent ń bì á pariwo ni aláta aláta aláta aláta wọ́n wà everywhere àtàdúrà àti open your eyes i will not play with them torí ẹ̀ kò sí wọ́n ṣe lè sọ pé fàwọn mọ́ra èmi kẹ̀ ọlọ́run ní jẹ́ ń fakú mọ́ra mi ní fàrùn mọ́ra òṣì àti ikú òjijì ó ti yàgò lọ́nà fèmí àtọkọ àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi it's not a good it's not a, um, this morning is not a, um, it's not a good morning for my enemy. Ah. kó ń jẹ́ ká mọ nǹkan tó pa o. Mi... Me... inbox me now kó sọ pé wọ́n ló fẹ́ ṣe tó ló fẹ́ Canada how I can link you up for Canada something inbox me that's you tó bá ti wá inbox me máa fún ẹ ní àmọ́ àmọ́ mọ̀ wọ́n ti gbogbo àwọn wèrè tó ń tọrọ owó lọ́wọ́ mi ẹ̀mí ìráyè owó báwo <laughs> èmi gan nídìí owó. Hmm. too much for the family o hmm. àwọn kan ti ṣe wọ́n ti dájú kó bẹ́ẹ̀ yẹn wọ́n ti gbójú sẹ́gbẹ̀ẹ́ àwọn sájẹ́ńdò. Hmm. ẹ bá wa sọ fún sájẹ́ńdò àkókò yìí pẹ́yìn náà máa kú sájẹ́ńdò. Only tell me how to inbox you. Yeah. I can do a, you a favor right now by you if you copy your number here. I will use one of my number that is only WhatsApp to hire you. I can do that for you as a favor. If you don't know how to, I can inbox you. Wọn kì í tàn I don't know joke you. I know they joke you. Do you get me? Okay bí ká tiẹ̀ tó sọ̀rọ̀ ó yá send your number ọ̀dọ́ tó bá send number ẹ̀ náà sí people will copy it also copy your number here I will help you with one number I will help you with one phone WhatsApp number mi kan I will use that WhatsApp to contact you I want to help you simple as that. ẹ̀yin tẹ́ ẹ máa ń béèrè owó yẹn don't bother yourself to ask me for money. ìwọ tó pe tẹ̀lá ọlá kìnínní kan yorùbá yìí náà ni yorùbá yìí tó bá yá wọn máa láwọn kan ló ń tọrọ bára kò sẹ́ni tó tọrọ bára tó yorùbá ń sìn <laughs> agbára ti pààrọ̀ ara wọn hmm. àwọn ló ń tọrọ bára wọn wá gbọ́n wọn máa tọrọ owó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó kan fún wọn ten dollar lásán wọ́n ti máa pé fifteen thousand nìyẹn wọ́n fún one hundred dollar almost one hundred thousand hmm. okay let me do that for you. Mm-hmm. ṣojú tí ń dojú àgbà ní mi lo glasses ó tì ní. I'm coming. mi mọ nǹkan tó porúkọ rẹ o what's your name. <laughs> orúkọ yín náà ìṣàn yẹn kọ́kọ́ sọ ẹ̀ náà nǹkan mi. Sorry. No, no, no. Let me use video. So. ẹ ká sọ ṣàlàfíà ni. àdúgbò mà àwọn fámìlì kan mà. àwa òkè. orúkọ mi ni ṣèbí láti ṣèyí lórúkọ mi láti. láti wo. Abuja. Àbújá Nàìjíríà. ok o báwo la Àbújá ṣé Àbújá tó ń gbóná ni kí lẹ fẹ́ kó Nàìjíríà fún. <laughs> ìlú ti lé Nàìjíríà ń sin ìjọba ẹ̀kọ́ sí ọ̀kan. Ah, téèyàn bá ń gbé l'Àbújá. mo ti lọ iṣẹ́ ní Dubai rí so be like two years ibẹ̀ náà ò sound well. Eh, ẹ má jẹ́ ká tí sọ̀rọ̀ púpọ̀ ẹ máa san consultation fee kémi tó fún yín ní kí n tó fún yín ní kí n tó pa yín sọ̀rọ̀ i don't talk to people free like that i just use uh, Hello? yes are, are you ready to pay your fees. okay should i send the account number should i send the account number so that before you now telling me the story. <laughs> help me kò sí kò ó lè má jẹ́ ní number but i will surely do. Okay, no problem. Thank you. Bye bye. Bye. ṣe n tó fẹ́ wá Canada nìyẹn ẹ mo fi tó ra tíkẹ́ẹ̀tì Canada nìyẹn o <laughs> ẹ n tó fẹ́ wá Canada nìyẹn ìmọ̀ thank God pé fóònù yẹn wọn ò lè pé kó lọ pé pé WhatsApp ẹ̀ báyìí àwọn tó bíi thousand of people ló ti pèsè orí ẹ̀ kò lè mí ráyè ìjọ ẹ̀ ń wò mí báyìí ṣé ẹ̀yin lẹ fẹ́ wá Canada tẹ́lẹ̀ you know àti àwọn bá sọ pé kẹsàn fíò téèyàn bá fẹ́ lọ sí ìlú òyìnbó you want to you if you don't if you don't have money you don't call you don't even make attempts those people dey giving visa they have money àwọn ọmọ kékeré tán fún visa yẹn náà they have money ni wọ́n máa ti wọ àkáǹtì wọn wá because Canada don't joke with finance they don't joke with money if you want to get bó ṣe máa gba American visa ó lè gba Canada visa bẹ́ẹ̀ <laughs> wọ́n lè tó bá ti wọ àkáǹtì ẹ tó bá lọ I will just give you green light how you can do it but if you don't have money in your account gbogbo account tó bá dẹ̀ gbélẹ̀ tí ò bá sówó ń bẹ àbí tó bá wọ́n máa lọ verify ẹ̀ they verify everything they won't give you the visa so Canada is tó bá pe money kò pe Canada Canada with money uh, <laughs> anyway mm-hmm. you get it for free so your number if you like it you delete it. Mm consultation fee ó yẹ kí n tiẹ̀ sọ pé téèyàn bá sọ fẹ́ he just want to he's talking to me from Dubai <laughs> I mean from Abuja my name is Seyi ó rò bóyá mi <laughs> some people are really playing some nasty game ẹ̀yin tẹ́ ṣe yín bí ẹ̀yin rabbit yẹn yín yín ẹ rí i pé mo ṣe fídíò yín mo ti screenshot yín <laughs> mo ti screenshot face ẹ <laughs> no pọ̀họ́pọ̀họ́ no nonsense <laughs> mi ò pe fídíò tí mi ò dánwò fídíò ni mo pè àti the first place eh, ó lè má jẹ́ nínú. don't play on this phone jọ tí wọ́n kàn fẹ́ create attention wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé mi sí. Si they actually want to take the story away of Gawat uh, Rukayat away from my mouth. What do you mi. Ẹ sá ẹ dẹ́ẹ̀dẹ́ dẹ́ẹ̀dẹ́ mìíràn o. Ìlú tó bá ń dún kogo ju ó máa ń ya ni. Ọlọ́run dẹ̀ jẹ̀dá lọ. Hmm. Èmi fẹ́lẹ̀ ṣe lọ ẹni bá ní má dé ni mi ní dé bá. Rúkàyà tó bá jẹ́ pé ti kú tòótọ́. májọkù májẹkù ló it's quite unfortunate àwọn tó bá dẹ̀ jẹ́yàn ló pa ẹ́ lágbára ọlọ́run àwọn nìyẹn ọlọ́run nìyẹn àwọn náà ní pé wà báyìí hmm, tó bá jẹ́yàn ló pa ẹ́ that's only thing I can say wọn ò ní pé wà báyìí àwọn tó pa ẹ́ wọn ò ní pé wà báyìí bẹ́ẹ̀ ni wọn ò ní pẹ́ because wọn kàn fẹ́ kó lọ ṣe láńlọ́ọ̀dù sílẹ̀ tẹ̀wọ́n sóò tó wọn bá dé wàá lè fi wọ́n ṣe ọmọ ọ̀dọ̀ ẹ̀ wọn ò ní pé wà báyìí kódà tó ń bá tọrọ fún ìdájọ́ ẹ̀ṣẹ̀ mi rí pé Ọlọ́run máa dáríjì wọn. Hmm. Gawat Rukaya rest in peace bye for now. ẹ má gbàgbé open your eyes mo sọ fún yín níjọ́ yẹn Bísọ́lá wọ́n tag mi tag mi tag mi tag mi fọ́n sọ wọ́n fẹ́ fi wá mi níjà wọ́n fẹ́ wo reaction mi kọ́ máa sọ kọ́ máa ṣe wọn you know ah oh God ẹ máa jèrè iṣẹ́ owó yín ẹ̀yin yẹn ìkà tó bá ń wò mí mo náwó sí ẹ báyìí ọlọ́run ní sọ fún ẹ pé wàá jèrè iṣẹ́ owó yìí yes ìwọ èèyàn rẹ náà tó ń wò mí wọn ò ní san irinṣẹ́ iṣẹ́ tèmi fún mi nínú sàárè wọn dẹ̀ ní san tiẹ̀ náà fún mi nínú sàárè èèyàn rẹ ní mí wọn láwọn èèyàn rẹ ò kì èmi máa pẹ́ ẹni bá ní máa pẹ́ ọlọ́run máa bá mi kò ní jẹ́ kí pẹ́ mọ́ mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ìkà tẹ máa ṣèkà fún bàbá ọmọ tẹ máa tún fẹ́ ṣèkà fọmọ yẹn lórúkọ jésù mo sọ bí ikọ̀ àti ìrìnjẹ́ Elédùmarè kọ́lọ́run tó dayé àti ọ̀run kó ṣèkà fún yín kẹ́ rí ìbínú ọlọ́run gbogbo ẹni bá wà lórí ọ̀rọ̀ tèmi àbáwọn tó bá ṣèkà fún bàbá ọmọ mi tó bá tún kọjú ìjà tọmọ mi ọlọ́run á ṣìkà fún yín bẹ́ẹ̀ ni ọlọ́run á bínú sí yín fúnra ọlọ́run á bá yín jà bẹ́ẹ̀ lórí kò yípadà báyìí for